الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه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 لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا دجدج أو قصر رمبفين لا رانا الله النبي محمد صلى الله عليه وآله وسلم ṣùgbọ́n ta ni àwòkọ́ṣe yóò wúlò fún ẹni tí ẹran kan àti pàdé ọlọ́ọ̀ni tó sì ẹran kan àti rí rere tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin min ba'di addu alayha bin nawajid anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀dí sunna mímú ẹ̀dí ìlànà mímú ẹ̀sì dí ìlànà àwọn àrólé àwọn ẹni tó ṣe pọ́lọ́n ti fi mọ̀nà táwọn náà máa fi àmánà ẹ̀dì ìlànà tiwọn náà mọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n dé lẹ́yìn mi eyín parí ẹ̀ka yín òun náà ní kẹ́ fi dì mú kọ́ mọ́ bàa jábọ́ mọ́ yín lọ́wọ́ afẹ́sẹ̀ àgbéyẹ̀wò díẹ̀ nínú àwọn ìlànà anábì sallallahu alaihi wa sallam nípa àwọn nǹkan kọ̀ọ̀kan kó lè bàa jẹ́ ìrántí fẹ́ni tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ kó sì lè bá àjẹ́ ẹ̀kọ́ fẹ́ni tí ò ní mà nípa rẹ̀ tẹ́lẹ̀ kí gbogbo apáta ká lè bá àjọ kan nínú ẹni tí ó mójútó ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ká sórí rẹ̀ àkọ́kọ́ ní ìgbà tí anábìwá sallallahu alayhi wa tó bá sín kìí sín láì jẹ́ kó fọwọ́ rẹ̀ dí imú rẹ̀ kìí sín láì jẹ́ kó fọwọ́ dí imú rẹ̀ ọwọ́ rẹ̀ tàbí aṣọ ó máa fi dí imú rẹ̀ torí kíni ìgbà téèyàn bá sín ọrọ̀ ọrùn jáde ikùn tí ó sì jáde kò ní sọ fún yín bóun ti ṣe pọ̀ tó. kò ní sọ fún yín bóun ti ṣe fákàtó ìdí nìyí tó fi jẹ́ pé nínú ìlànà anábì sallallahu alaihi wa òun náà ní pé ńgbà tá a bá ká fi ọwọ́ wa fi dí imú wa àbí ká fa sọ fi dí imú wa torí àìbáàmà ìgbà tá anábì sallallahu alaihi wa ọba tó wá kìí gbóhùn sókè púpọ̀ pẹ̀lú ẹ̀ èyí tó túmọ̀ sí fún sínsìn bí sínsìn bá ti ṣe wá iye máa ṣe agbára láti kó ohun sínsìn rẹ̀ níjànú torí ẹ̀ yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe wà tẹ́gbẹ́ báwọn ṣe máa ń sìn wọ́n sọ̀rọ̀ alẹ̀ fún ni wọ́n sọ̀rọ̀ alẹ̀ fún lọ́nà tó fi jẹ́ pé tí sísìn ẹ̀ bá rí wọn náà kọ́ ẹ̀rọ ba gbogbo ẹni tí ń bẹ ń kalẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó tún jẹ́ ẹni tó ṣe pé ńgbà tó bá sìn ó máa ń sọ yìí pé alhamdulilayi alhamdulilayi ṣebí wọn náà máa ń sọ bẹ́ẹ̀ nígbà tó o bá sí ẹni tó sì gbọ́ pé ń sọ yìí pé alhamdulilayi àwọn náà máa ń dá lóhùn yìí pé yarhamukallah yarhamukallah anabi ọwọ adáhùn yìí pé yahdi ويصلح بالكم الحمد لله يا ẹni tó sin ẹni tó gbọ́ pé ń dúpẹ́ fọlọ́ àwọn ṣàdúrà fún pé yarhamukallah ẹni tó sin ó tún dá wọn lóyún pé yahdikumullahu wa yuslihu balakum eléyìí jẹ́ ìlànà anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí o bá ń sìn eléyìí tí èmi pẹ̀lú rẹ náà tá a sì gbọ́dọ̀ mójútó lópin ìgbà tá a bá là ń tẹ̀lé lánàá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yẹsẹ tá a wá sìn tá a sìn tá a ní mọ̀ntáwì tẹ́ni tó bá wà ń tòsí wa tó náà ní mọ̀ntọ́ kó wọ́n sọ kọ́dà tó ṣe pé tá a bá sọ pé alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí máa ń bẹ nítòsí wa ń gbà yẹn wọ́n kàn lè máa ṣe báríkà báríkà báríkà àti kíni náà ti ṣe pé ẹbí ma alhamdulilayi ẹni tó gbọ́ ọ sọ pé yarhamukallah ẹni tó sí ọtún dáhùn yìí pé yahdikumullahu wa yuslihu balakum yahdikumullahu. ويصلح بالكم ويو ما هو على النبي صلى الله عليه وسلم من سي نبات نبي بان يو إيا أم بنين كتلا وباتو في سداو فاميا أم بنين تلا في سداو فاميا يا مايا يا bóyá látàrí pé bọ́lá ti ṣe dá wa nù àbí látàrí tó ṣe pé wọ́n ń wádìí rẹ̀ wọn ò tí ì rí dòní wọ́n kàn máa dábàá pé bóyá ibi ló ń pààyàn téèyàn fi yá nítorí pé ẹni tó yó kì í yá ẹni tẹ́bi sì ń pa kì í gọ́fẹ̀ gbogbo èyí owó ọba jẹ́ ọlọ́wọ́n bá fi sàdáwò fún wa ó wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ pàànàbí sallallahu alayhi wa sallam òní inna Allaha yuhibbul 'atas. ويكره التثاؤب إن الله يحب العطاس ويكره التثاؤب ọlọ́run nífẹ̀ẹ́ sí ká sín sísìn lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ó sì kórìíra yíyán ọlọ́dá méjèèjì o ṣùgbọ́n nífẹ̀ẹ́ sí sísìn ó kórìíra yíyán torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá sín orí ńlá lọ́lọ́run ṣe fún un àwọn nǹkan tó lè sára ní sùta lọ́lọ́wọ́ bá bọ́ ọmú jáde ọlọ́wọ́ bá fi àlàáfíà ó fi rọ́pò wọn lára rẹ̀ ṣùgbọ́n yíyá ọlọ́wọ́ bá kórìíra rẹ̀ tontigbo náà lọ́dà gẹ́gẹ́ bọ́lá ṣe nífẹ̀ẹ́ anabi wa sallallahu alayhi wa alihi wa sallam tó sì kórìíra Fir'aun gẹ́gẹ́ bó ṣe kórìíra Iblis ash-shaytan ar tonti pọlọ náà ló gbogbo wọn bẹ́ẹ̀ náà ni olódaka sí ó nífẹ̀ẹ́ sọ́kan ó sì kórìíra ọ̀kan anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún wa eŋti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n kọ́ nípa sẹ́ẹ̀sìgùn tó tí wọ́n wádìí rẹ̀ dùn ní tí wọ́n ti dáhùn anabi rẹ̀ fún wa. látọjọ́ tó pẹ́ níbo ni yíyá ti máa wá nítorí pé lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣèwádìí kí ló fà á tó fi jẹ́ pé èèyàn méjì máa ń yánlẹ̀ èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn márùn níbi bá ti yán báyìí yíyan ó sì gbé gbogbo èèyàn yókù náà kí ló dé àwọn wádìí wọn sọ fún wa fa innama huwa min ash-shaytan kì í wá láti bomi àfi látọ̀dọ̀ ash-shaytan kì í wá láti bomi àfi látọ̀dọ̀ ash-shaytan kí ló wá ná ash láti fi atẹ́gùn sí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún létí lásìkò kan náà kí wọ́n sì máa yán lásìkò kan náà kọ́ ní kankan yọ̀ọ́ kan fi atẹ́gùn sí etí wọn ni ẹ̀yin sì máa wábi tí atẹ́gùn èèyàn gbà jáde ká lọ́ọ́ kálukọ́ kan yanu lẹ́ẹ̀kan náà ni ẹ̀yin máa gbọ́ ọ̀tá فإذا تثاءب أحدكم فليرده ما استطاع النبي صلى الله عليه وسلم أن تو أي بامو تيين يبا وفنكاي قد قد lódì wọn bọ bá ṣe lágbára mọ yẹn ni pé má sọ̀rọ̀ alẹ fún torí pé yíyan bí ó ṣe máa bọ̀ ń gbà mí ó lè gbà kọ ya gbogbo ẹnu rẹ̀ gbàgàdà gbàgàdà ànábì ni má gbà má sọ̀rọ̀ alẹ fún wàá mú ẹnu rẹ̀ dúró níwọ̀nba òun fẹ́ kọ́ yányàkuyà ni wọ́n roboto lẹ́nu rẹ̀ ọ̀sẹ̀ kù. ahadakum idha tatha'aba dhahika minhu shaitan torí pé ìgbà tẹ́ ń bá yàn tẹ́ bá fi sọ gbogbo ẹnu lẹ̀ tẹ́ ń tẹ́ fi rẹ̀ ni. anabi sallallahu alayhi kò sì fẹ́ ká tí ó wà ń pọ̀ ẹni tí fi rẹ̀ ni. òun náà ní pé tí yíyan bá dé kọ́ ká má sọ̀rọ̀ alẹ̀ fún tán ká gbìyànjú láti gba ẹnu alẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ́ má pé gbogbo ẹnu láyà gbàgàdàgbàgàdà ká sì fọwọ́ ẹnu wa nínú àdéhùn mi anábì ní fọwọ́ bò fọwọ́ bò kí ṣètánì ọmọ bá wọnú ẹnu fọwọ́ ẹnu nígbà tó ń torí kí ọmọ bá ṣe kí ni kọ́ ra wọnú ẹnu tọ́ eléyìí jẹ́ sallallahu alayhi wa alihi wa sallam nípa oorun báwo la nàbì yìí máa sùn báwo ló yẹ kémi pẹ̀lú rẹ̀ náà máa sùn torí pé dùn máa fánu pé mo tẹ̀lé súnà alu súnà ni mí o sì mọ kankan nípa ẹ̀sìn ọlọ́run olódò lásán ẹni tí ó mà nípa ẹ̀sìn ọlọ́run tí ó sì máa kọ̀ndẹ́mù gbogbo ara yìí òun gan fúnra ara rẹ̀ bùkátà kọ̀ lọ́ọ́ o olódò tí ò mọ kankan nípa abitẹ́sì islam kọjú sí. Si àmọ́ tó jẹ́ pọ́ láyà láti máa ṣèdájọ́ lórí àwọn èèyàn sẹ́wọ̀n kó àdánwò lánàá àdánwò lánàá púpọ̀ nínú àwọn èèyàn wọ́n kàn máa wò pé tí èèwọ̀ àwọn ọba ti máa wọlé táwọn sì ti dárò gbọ̀n àwọn di alùsùnà kí ni ń jẹ́ sùnà nǹkan olódò lọ́pọ̀lọpọ̀ wọn ò máa ti ń jẹ́bẹ̀ wọn ò máa ti ń jẹ́bẹ̀ torí délé èèyàn bùkátà kó nímà ìmọ̀nà fi ń sẹ̀sìn kì í ṣe làákàyè lásán làákàyè tí wọ́n ti fẹ́ sínú rẹ̀ tí ọ̀ torí ẹ ẹni tí o bá ti tẹ̀lé tiẹ̀ nìkan ọ mọ̀ nípa tẹni tó fẹ́ tẹ̀lé o tó o bá ní mọ̀ nípa tẹni tó fẹ́ tẹ̀lé bó fẹ́ tẹ̀lé ọ̀nà wo lọ fẹ́ gbà yí pọ̀ ń tẹ̀lé lánàá rẹ̀ oorun báwo lànà fi ti ní ká máa sùn gbogbo nǹkan gẹ́gẹ́ bẹ̀ gbogbo nǹkan kò sí nǹkan kan tó ṣe ayé súnà Islam torí pé tọ́lọ́ Islam rán ìlànà tiẹ̀ nu èmi wá ní ìfẹ́ tẹ̀lé lánàá bó ilé jẹ́ mùsùlùmí báyìí báwo la anabi ti ṣe máa sùn anabi sallallahu alayhi wa sallam nígbà míì a máa sùn lórí tẹ wọn tẹtẹ ẹlẹ fún yóò sùn lórí ẹ èyí eléyìí túmọ̀ sí pé tẹ́bi abá tẹ̀tẹ̀ ẹlẹ̀ tí mo sùn lórí ẹ̀ mo tẹ̀lé ìlànà anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n màá ma mọ̀ lọ́kàn mi pé níṣẹ́ ni mo ṣe bẹ́ẹ̀ láti tẹ̀lé ìlànà anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam. ìgbà míì wọ́n sì rí pé anabi wa sallallahu alaihi wasallam ó sùn lórí ẹni eléyìí túmọ̀ sí wípé èmi náà lè tẹ́ni ilẹ̀ kí n sùn lórí ẹ̀ pẹ̀lú àníyàn pé mò ń tẹ̀lé lánà nàbì sallallahu alayhi wa sallam ìgbà míì wọ́n sì rán nàbì sallallahu alayhi wa sallam kó sùn lórí ẹ̀pẹ̀ ó sùn lórí ilẹ̀ lásán láì tẹ̀ kankan so gbogbo eléyìí náà inú lànà ànábì ni aha ọ̀nà tí wọ́n fi wá sọ yìí pé ìlànà ànábì ni pé kákan sùn lẹ́lẹ́ lásán ká má tẹ̀ kankan sọ̀rọ̀ pé wàhálà bá wọnù wọ́n lọ mẹ́rin wá pé kọ̀tọ́ ká sùn lórí ìtẹ̀ kọ̀tọ́ ká sùn lórí ẹni ilẹ̀ lásán la gbọ́dọ̀ sùn sí gbọ́dọ̀ tó wá rí yẹn torí pé anabi sẹlẹyìn ó tún sẹlẹyìn ó tún sẹlẹyìn èwo wá ló sẹnu rẹ tó burú anabi sùn lórí ìtẹ́ anabi sùn lórí ẹni anabi sùn lẹẹlẹ wàhálẹ sẹríri tààràtàn kọ́nà tó sùn lórí bẹ́ẹ̀dì nígbà mi. gbogbo eléyìí la anabi sallallahu alaihi wasallam ṣe aha wọn wá sọ pé tẹ gbogbo tẹ ìtẹ́ nìtẹ́ ń jẹ kò bá dín kò bá wọn ìtẹ́ náà ni wọn sọ pé orí ẹni kò bá jẹni tó wọn kò bá jẹni tó dínwó ẹni lẹni ń jẹ <laughs> ẹnìkan gbọ́dọ̀ wá wọnú ilé rẹ kọ wá rí i pé ìtẹ olówó yẹ bí ló ń sùn lé kó ní àwọn òbí là ṣé súnà náà nì ṣé bídí àwa nì olódo ṣé bídí àwa nì anabi sallallahu alaihi sùn lórí ìtẹ wọn náà sùn lórí ìtẹ láì gbìlà pẹ̀lú èlò lọra ẹhẹ nítorí pé oníkálukú pẹ̀lú bọlọ ń bá ṣe bùkún ó sì dùn ọlọ pé tó ń bá ṣe ìdẹ̀ra fọkàn nínú wa kó ń rí àpẹẹrẹ rẹ lára rẹ ìtẹ́ oní two thousand naira lágbára ẹnìkan ká agbára ẹnìkan sì kan twenty thousand so ń bolo tí wàá sẹ́lọ̀ kò sẹ́lọ̀ nítorí pé àmì ìdẹ̀ra tó lọ́n ṣe fún un bẹ́ẹ̀ni ẹnìkan agbára ẹni one one one one hundred and fifty naira lágbára rẹ̀ ká one fifty naira ẹni tí wọ́n kéde máa fi sùn yẹn yọ̀ọ́ ya ọ̀dà sí yẹn lára irú àwọn ẹni tí wọ́n máa kó láwọn ọ̀dà bíi táyé jọ̀ yẹn tẹ́gbẹ́ tó bá fi sùn lórí rẹ̀ fọ́sẹ̀ méjì ẹnìkan ti túká so gbogbo eléyìí ìtagbára tiẹ̀ kánú so ẹlòmíì agbára rẹ̀ sì kání tó ju bẹ́ẹ̀ lọ ẹni lẹni ń jẹ bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sùn lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì ni bẹ́ẹ̀dì ń jẹ kọba àdínwó kọba àwọn wọn náà sùn lórí bẹ́ẹ̀dì alhamdulilayi kó sáàmà ti jẹ bẹ́ẹ̀dì tí wọn ya ère sí kọmọjẹ pé gí rẹ̀ wọn gbẹ́ wọn gbẹ́ léèrè ni so eléyìí wọn láì gba ọ èrè ti jẹ èrè ti jẹ máa fi sùn wọn á gbé àwọn òòsà kan sí etí etí ọ̀tún àti etí òsì lára bẹ́ẹ̀dì tó fi sùn èrè ti jẹ́ máa fi sùn eléyìí láàbọ̀ wí sí kèé wá ṣe pé nítorí kó sùn lórí bẹ́ẹ̀dì. so anabi sallallahu alaihi wasallam ń sọlẹ̀ yìí eléyìí túmọ̀ sí pé wọ́n fúnlẹ̀ mọ́ra rẹ o eléyìí tagbara rẹ bá kánú àwọn wọn yẹn máa jẹ gbádùn rẹ máa jẹ gbádùn rẹ kó sì lẹ́mìí pọ́ńkọ́sí anabi wa Muhammad sallallahu anabi máa tètè sùn anabi ìjókòó kalẹ̀ lẹ́yìn tó máa ti parí sọ̀láàtì làìṣá kọ́ máa wá tójọ́ kọ́ máa sòbótó lẹ́ anabi sallallahu alaihi wasallam máa tètè sùn tó bá wá ti wá di ní ìgbà tí ó di àsìkò gbẹ̀yìn nínú òru anabi. sèbáyé lójoojúmọ́ àìsàn ni ẹ sì lè sùn jọ kan àfi kẹ bọ́rọ̀ jì wọ́n pariwo sí létí kó tó di kó dìde òórùn ti yọ òórùn ti ta lẹ́sẹ̀ kó tó mọ̀ pé lẹ́tí má mùsíbà torí ẹni tó bá ti pẹ́ sùn kọ́ yọ pẹ́ jì ẹni tó bá sì tètè sùn yóò tètè jì ìgbà míì anabi sallallahu alayhi wa sallam ó lè ṣàìsàn tí ò ní tètè sùn bóyá nítorí ọ̀rọ̀ àwọn mùsùlùmí. wọ́n kí wọ́n kọ́rọ̀ kan wá bá ẹ̀yìnjú rẹ̀ fún wọn sábàbí eléyìí ànábì ò tètè sùn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbà mí. ó lè jẹ́ kó wọ́n ronú nípa ọ̀nà wo lágbọ́ àwọn mùsùlùmí gbà tí ìlọsíwájú ó fi bá wọn ń jíròrò pẹ̀lú àwọn sàhábà rẹ̀ eléyìí lè fà kánàbí ọmọ tètè sùn jọ mi wa sallam àmà tètè sùn lójoojúmọ́. tọ́ táwọn bawa wa fẹ́ sùn tọ́jẹ́ pé jánábà ń bẹ lára rẹ̀ gbọ́dọ̀ ànábì máa sùn wa kì í gbé jánábà sùn torí pé bóyá bó ṣe dé orí ibùsùn rẹ̀ níwọ àtìyàwó rẹ̀ ilẹ̀ ìṣeré ìfẹ́ odó ń ìyàwó náà dó ń jánábà wa kò ti rẹ̀ yín ọmọ ọjà rí o ọmọ náà ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ lọ sùn máa ẹ lọ sàlù alákẹ́ tó sùn bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe tí jánábà bá ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam kìí gbé jánábà sùn tí o bá fi ní ilé lọ wẹ̀ kó tó di pé ó sùn yóò sì sàlù alá kó tó di pé ó sùn ẹjọ́ àwọn náà fi kọ́ra ẹ wá ní àlọ́ aláyẹn sọ gbé jánábà kú ni kò gbé kú amálànà anabi ni ìlànà anabi ni sallallahu alayhi wípé ntọ́ bá fi mọ́ ní jánábà tí ò ní lè wẹ̀ kó tó sùn kó ya sàlùwàlá kó tó sùn. bákan náà ǹjẹ́ táwọn ibi bá wá fẹ́ sùn bóòlù máa ń sùn máa gbé ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ ni ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ló máa ń gbé lélẹ̀ kìí òsì ọ̀tún fi lélẹ̀ ọmọ wa mú ọwọ́ rẹ̀ ọ̀tún yóò gbé sábẹ́ ẹ̀kẹ́ fi ọwọ́ rẹ̀ ọ̀tún yóò gbé sábẹ́ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ lànàbì máa sùn ẹjẹ́ amójútó lẹ́yìn tiwa náà lásán kọ́ lọ́jọ́ pé lójoojúmọ́ tó bá ti sùn lórí pé màálù lé ọ tó bá ti sùn ó ní wọ́n lé ọ títí òun fọ́ tó ti sùn ó ní wọ́n nù ọ lámàlà wọ́n nù ọ níyà àsáró wọn kó sí ọlọ́nà ọ̀fun òní ó ó tún bá Hmm? táwọn ọmọ kékeré ni ètò ọ̀jẹ̀kù lálẹ́ àná ló tún sẹ́kù lẹ́tẹ̀rẹ́ ó ráìsì la jẹ sùn àsáró irú rẹ máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn lóríṣiríṣi àwọn ọmọ wa bi léèrè pé báwo ló máa ń sùn báwo ló máa ń sùn ah, ẹ bá ti nánu ah, ah, ọjẹ bá ti nánu tó bá fẹ́ sùn sàlùwàlà tó bá sì débi tó ti sùn fi ọ̀tún lélẹ̀ lẹ́yìn gbé sí ìsàlẹ̀ ẹ̀kẹ́ rẹ ọ̀tún kó wá gbé ẹ̀kẹ́ rẹ lórí àtẹlẹwọ́ rẹ kó máa wá sí àdúrà báyìí pé allahumma qini adhabaka yawma tab'athu ibadak nínú àwọn àdúrà tí Ànábì sallallahu alayhi tó máa ń ṣe nìyẹn tí ó bá sùn ìwọ Ọlọ́run làmí nínú ìyà rẹ o lọ́jọ́ tó ṣe àgbéǹde àwọn ẹrú rẹ lọ́jọ́ gbẹ̀ǹdà al làmí nínú ìyà rẹ o. lọ́jọ́ tó ń ṣe àgbéǹde àwọn ẹrú rẹ̀ lọ́jọ́ gbéǹde alqiyam eléyìí ń bẹ nínú àdúrà sanabi sanabi sallallahu alayhi wa sallam máa ń ṣe nínú àwọn àdúrà sanabi tó máa ń ṣe eléyìí tó máa ń jẹ́ okùnfà ìsọ tó gbópa pé oná nípa anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń sọ pé allahumma inni as'aluka al-afwa wal-afiyata fi dunya wal-akhirah ẹni inni afọ wàlẹ̀ àfi ẹ̀ tẹ̀fẹ̀ dúníà yẹ wa ukhraaya. وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي أدعو الله. لاني gẹ́gẹ́ bí gbogbo àdúrà tá nàbí fi kọ́ wa nínú ìtumọ̀ rẹ̀ ó náà ní pé wọ́n ọlọ́wọ́ bá ṣọ́ níwájú mi ṣọ́ mi mi ṣọ́ mi mi ṣọ́ mi mi ọlọ́run dáàbò bò mí lókè mi má jẹ́ kí ilẹ̀ kọ́ lọ́ mi gbé mi bá ìsàlẹ̀ mi ẹ dákun bọ́lọ́ tó kù tẹ́wùlì máa bá bọ̀ tó ti tọrọ àbọ̀ náà kò sí torí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó tún máa ń kí ayatul kursi kó tó di pọ́sùn ṣé wọ́n ṣe ṣé wọ́n máa ṣe tẹ́bí fújì lọ gbọ́ tó fi sùn rẹ́kọ́ọ̀dù ṣiṣẹ́ ni wọ́n múná lọ ní rẹ́kọ́ọ̀dù dúró wọ́n tún mú dé ó tún kọ́ntínú ni la hawla wala illa billah ìwọ gẹ́gẹ́ fúnra ara rẹ ló introduce ṣetán ló introduce wọn wá sínú inú ilé rẹ ìwọ ló introduce ṣetán sínú sẹmí rẹ tó wọn ń pariwo kó wọn nà ọ lámàlà ó dájú pọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹni òye tó jẹ lẹ́yìn wọn ló jù bá nítorí pé ẹni tó bá ń sẹ́nà kọ́ bàjẹ́ ìburú fún wọn ni o ẹni tó bá sì ń sẹ́nà kọ́ dáa fún un pẹ̀lú gọ́nà wọn kì í kábàámà láyé wọn kì í rí bi tó bá di lọ́la kìyàmù torí di eléyìí báyìí ìsẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ó jìnà sẹ́sìn púpọ̀ púpọ̀ púpọ̀ wọ́n sì fẹ́ jàǹfààní tí ń bẹ́ ń di ẹ̀sìn tẹ́ ẹ̀rù pa alábòsí lọ́lọ́ni ọlọ́run bá kì í sa alábòsí. torí de eléyìí báyìí anábì sallallahu alaihi wasallam tó bá kí kul huwa Allah mẹ́ta kul a'udhu bi rabbil falaq yóò ké mẹ́ta kul a'udhu bi bẹ̀rẹ̀ látòrí mójú yóò fi ra gbogbo ibi tọ́wọ́ rẹ̀ bá ká yóò sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ààbò tó nípa nìyẹn ààbò tó nípa nìyẹn wọn náà dánwò wọn á rí i pé dópin láàyè rẹ ẹnìkan ná ọ lóúnjẹ wọn ò bí ìyá rẹ dá ẹnìkan ọ lọ wọn ò bí ti ń bẹ wa. ìlànà anábì nípa ṣe máa sùn àti bó ṣe máa ń ọlọ́kan ọ̀jọ̀kan máa ń ọba pàdé nínú Hisnul Muslim eléyìí tá a túmọ̀ sí yorùbá ó rí ń bẹ̀ wọn náà mútírà lọ́wọ́ kọ́ ọmọ akẹ́ tó bá rọ̀ lọ́rùn kó tó di kóòsù walhamdulillah tára bí bá wàá sùn tó bá sùn ṣáájú kásùbọ̀ tótó torí pé tára bí sallallahu alaihi tó bá tó bá sì rakaata al rákà méjì tá a máa ń ṣe síwájú àṣùbà ànábì máa lọ sùn yóò sùn lẹ́yìn rẹ̀ yóò tún gbé yóò gbé orí rẹ̀ yóò gbé lórí àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún yóò gbé lórí àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún tó bẹ́ẹ̀ rà nàbì sallallahu alaihi wasallam máa ń sè nígbà tó bá sùn kọ́ wá tẹ ọwọ́ rẹ̀ lẹ̀ yóò gbé ìgúnpá rẹ̀ sókè yóò wá gbé orí lé orí àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún. yóò gbé ìgbìpá sókè kò ní tẹ́lẹ̀ láti sàmì wípé láìpẹ́ láì jìnnà ńkọ́ máa dìde láti ṣe àṣùbà wọ́n á alábì ti sùn sálọ alẹ́ ò ti bàjẹ́ àlọ́ alẹ́ ò bàjẹ́ torí pọ̀ ń tiẹ̀ tó ń bá sùn ẹyinjú rẹ̀ ó lè sùn ṣùgbọ́n kan rẹ̀ kì í sùn tẹyinjú anabi sallallahu alaihi wasallam bá sùn ọkàn rẹ̀ kì í sùn nínú tó fi yàtọ̀ sí wa nù tanamu aynaya wala yanamu qalbi. ẹyinjú mi ló máa ń sùn ọkàn mi kì í sùn àmọ́ àwa ẹsẹ̀ rẹ gẹ́ gbogbo nǹkan ló sùn lára rẹ ó lè kí tó o bá sùn tó o bá jí ọ tó o bá gbọ́ lẹ́rọ̀ tó o bá sí ọ ní pàǹpà díẹ̀ o tún lè gbọ́ ẹlòmíì wọn tún dá mi sí lórí kò tún lè gbọ́ ẹ̀rọ pé oorun burúkú wọn ni oorun dáadáa bẹ́ẹ̀ ni ọ̀la làáfíà ni torí tí o tó oorun sùn wọ́n gún lábẹ́rẹ́ túláàsì eléyìí túmọ̀ sí pé Ànábì tiwa sallallahu alaihi lẹ́yìn rakata alifajiri yóò sì dìde yóò sì sọlá láì tó àlọ́ aláṣẹ nítorí pé ẹyin jí ló sùn ọkàn rẹ̀ ńkọ́ kò sùn. anabi nígbà tí ó bá sùn kìí sùn rárá láì jẹ́ pé pákó níbi rẹ̀ torí tó bá ti báyìí pákó ni fi lọ ẹnu rẹ̀ subhanallah. ẹ wo ìmọ́tótó yọ fọ ẹnu rẹ ni tó bá ti jí ta ìjì sí ó ti jí látago márùn kò sùn ń pákó àfi aago mẹ́sàn-án àbọ̀ àwọn èèyàn sì máa bá sọ̀rọ̀ náà máa bá àwọn èèyàn sọ̀rọ̀ bí wọ́n sì ń bá wọn sọ̀rọ̀ táwọn ń tàdí mẹ́yìn òun a ah, ah, àbọ̀ ọ̀gbọ́rọ̀ tí mo ń bọ̀ sọ náà mo ń pọ̀ mo ń pọ̀ ẹnu yín tí ó rùn náà ni kò ní sọ jáde o àmọ́ yóò máa fi pé ẹnu yín tí ó tánàbí tí wàá bá ti jí táìjì kí ló ṣe ẹ káwọn náà gbìyànjú rẹ eléyìí ti dá àárín ọ̀pọ̀lọpọ̀ ọkọ ati rú nígbà tí wọn ò ní fura àsìkò tọkọ jí ìyàwó náà jí dípò kíkálukú tọ sì tètè mójútó ẹnu o so ọkọ i love you ìyàwó kan gbóòórùn burúkú kan pé ẹnu ẹ báyẹn so bó náà ṣe ń bukú yẹn lọ ẹ lọ́rùn báyìí pé tiẹ̀ gan kan pọ̀ ha ẹ sì máa dín mú tí ti jọ ń gbé bíi nígbé ọkọ àtìyàwó kò ní í da kẹ́nìkan ríbi tẹ́nìkan ti yọ̀gùn nínú àwọn méjèèjì torí pé tí bá fi lé ti yọ̀gùn nínú kejì yín tẹ̀ bóbìnrin bá múra títí títí tó da títí títí lọ́kàn yóò tún rántí kẹ́ ẹ̀ tó yọ pé akéwì ṣe sùúrù fà torí ẹ̀ ló ṣe jẹ́ pé irú nǹkan yẹn ti kó kọ ọkọ àtìyàwó mi ká mójútó mọ́tótó wa kò bá jẹ́ pé búrọ́ọ̀ṣì náà ni wọ́n fẹ́ lò tó o bá ti ìjì lọ síbi tí búrọ́ọ̀ṣì rẹ wà kó o fọnú sí kó rẹ ògbólú lẹ́yìn rẹ kó o fọ lẹ́yìn náà ọ̀fẹ́ dúró níwájú ọlọ́run ọ̀fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ sẹ́nu rúnrún náà lọ́yẹ kó gbé kó gbé lọ síbi tó ti ṣe ọbẹ̀ ẹlẹ́dàá wa lọ́fẹ́ bá sọ̀rọ̀ èèyàn onífẹ́ kọfẹ́ sọ̀rọ̀ ọ̀hán gbẹ́nu lọ dún wájú tọ́ tọ́tají lójú oorun ó máa sọ pé la ilaha illallah al-wahid al-qahhar rabbus samawati wal ardi wa ma baynahuma al-aziz al-ghaffar anabi máa sọ bẹ́ẹ̀ tó bá tají lójú oorun. ó tún wá nínú àdéhùn mi pàdánù máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir subhanallah. والحمد لله ولا إله إلا الله، الله أكبر. lama anabi أنا ni gbogbo ntẹ bá tọrọ nígbà yẹn ọlọ́wọ́ bọ́ gbà náà ẹnikẹ́ni tó tají lóru tó ẹ pé ńgbà tó tají yẹn eléyìí ó bùkátà kó ṣàlùwàlá kò bùkátà kó fọ ẹnu rẹ̀ kò bùkátà pé kò sì palẹ̀ mọ́ kankan tó bá ti àwọn gbólóhùn yẹn pé la ilaha illallah wahdahu la sharika lahul mulk. وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أنا بني بنتو باتورو لين رولو أكبر so eléyìí làwọn olùmọ̀ọ́ sọ pé ẹ̀bùn ńlá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam fálùmọ́ rẹ̀ eléyìí òbúkátà kọ́ lọ tábà òbúkátà kọ́ sàlùwàlà òbúkátà pé kó kó kó tó sì palẹ̀ mọ́kàn sátìtají lójú orun kọ́ sọ bẹ́ẹ̀ sọ eléyìí orí ńlá ni tọ́lọ́ ń ṣe fúnjọ yìí báyìí tọ́ eléyìí jẹ́ ìlànà anábì sallallahu alaihi wa sallam nípa òun kí ni ìlànà anábì sallallahu alaihi wa sallam nípa gbígbà yọ̀ǹda nígbà tá a bá fẹ́ wọlé onílé ó wá lọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam pé al-istidhanu thalath ìgbà yọ̀ǹda ìgbà yọ̀ǹda tá a bá fẹ́ gbà yọ̀ǹda pa fẹ́ wọlé onílé ẹ̀mẹ́ta ni o ẹ̀ẹ̀mẹ́ta ni sẹ̀rí àfààyè gbà wá ìlànà ànábì nù ṣé kí n wọlé ṣé kí n wọlé ṣé kí n máa bọ̀ ọ̀dọ́ ló máa lọ ọgbọ́dọ̀ dúró tayọ bẹ́ẹ̀ kìí ṣe pé káwá gan sídi ilẹ̀kùn pé à ẹni tí ó pàdé ẹni tí ó pa lónìí èyí ní lọ àfi tí ọba sọ pé ń wọlé ẹlòmíràn wa wàá tọrọ àti gbayọ̀ǹda àti wọlé tayọ súnà eléyìí àṣejù ni eléyìí tí ọlọ́wọ́ bá ọ̀fẹ́ torí pé ní táwọn lọ bá wọn ọlọ́lọ́ mọ́rú pòtọ́ wà tọ́yẹ pé ó ṣeéṣe kọjá pòpòtọ́ wà kò lè gba láǹfààní láti gbàlejò kan ó tún súnmọ́ kọ́yẹ pé gbogbo bí wọ́n ṣe sọ pé ṣé kí wọlé ṣé kí wọlé ṣé kí wọlé kọ̀ gbọ́ ó súnmọ́ bẹ́ẹ̀ tí ó lè bá ti tọrọ yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n sọ pé kẹ́ wọlé ẹjọ́ ẹ máa lọ. anabini ni in udhina tí wọ́n bá yọ̀ǹda fún ọ pé wọlé àjẹpọ̀ àdúpọ̀ wọlé tí wọ́n bá yọ̀ǹda fún ọ máa lọ tí wọ́n bá yọ̀ǹda fún ọ máa lọ. ìjẹ́jẹ́ máa ń pè ìgbà yọ̀ǹda abẹ́rẹ́ náà ní kíkanlẹ̀kùn wọ̀ àti kanlẹ̀kùn ẹ gbọ́dọ̀ kanlẹ̀kùn ẹnìkan jọ ẹ̀mẹ́ta lọ. ìyẹn ni pé àní ah, kakún meji ẹyọ kan náà tó ẹka wọn dáhùn ẹtún kan lẹ́ẹ̀kejì wọn tún dáhùn ẹtún ẹ Islam wa sọ yìí pé eti etí ọmọ kan báyìí lẹ́ẹ̀ fi kalẹ̀kùn kìí ṣe pé ẹ ẹ di ẹ̀rí pé kalẹ̀kùn yẹn yóò ti ní agbára jù ẹ̀yin náà sì lè sera yín lè lòdì tí lẹ́kùn bá le téèyàn ń kà pé gàgàgàgà ọ̀dájú pé ọwọ́ lè bó yóò sì máa ní ẹni tó wà nílé lára bákan tẹ bá sùkúùkù tẹ wàá fi ẹ̀gbẹ́ ọwọ́ yín tẹ fi ń nígbà tí èsì tó tó ìnira ni ó Islam wa sọ pé báyìí lẹ́ẹ̀ máa kalẹ̀kùn. sọ̀kítẹ́ máa ń kàn báyìí pẹ̀lú orí àwọn ọmọ kan yín yóò máa ta yín ẹ̀hìn ìwọ̀n balẹ̀ gbà torí pé ẹ̀ní fẹ́ẹ́ tí ó nìyí lára kò sì ní ní onílé náà lára tí bá ti wá kalẹ̀ kó máa ń lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n bá ti dá yín lò àjẹ́ wípé ẹ máa lọ o ǹjẹ́ ṣé kí n wọlé ìlà àkọ́kọ́ ni àbí asalaamualeykum asalaamualeykum là àkọ́kọ́ o sunna anabi nù nínú hadith anabi sọ pé at-taslimu qabla al-isti'dhan sísálámà ló gbọ́dọ̀ síwájú ìtọrọ àti wọlé ọ sálámà sẹni tó wà nulẹ ọwọ anísìkì ń wọlé wọn sọ pé láéláé ò lè rí lélẹ̀ ni ó síwájú gbígbà yọ̀ǹda àti wọlé ẹ wá kíyèsí bí táwọn èèyàn ti takò súnà gidigidi ní ìsìn èèyàn ti sọ pé asalaamu alaykum. wọn àti ìdá sálámà dípò pé tọrọ pèsè kí n wọlé ó sì ti kó nulẹ̀ àdáwò ńlá tó wà láwùjọ nù ìdí ni tó fi jẹ́ pé yọ dara púpọ̀ pé káwọn ọmọ mọ̀ máa yàrá wa sílẹ̀ ń sisi nítorí pé ẹni tó gbọ́n ló máa ń jẹ́ kẹ́ni tí ọ̀gbọ́n gbọ́n tó fẹ́ já wọlé yẹn sọgbà tó bá tilẹ̀kùn rẹ tó fi ayé bẹ̀rẹ̀ sí lẹ́yìn rajà asalaamu aleykum ẹ̀rí oríṣi pọ̀ láwùjọ ibi títí ń kalẹ̀kùn náà lọ asalaamu aleykum asalaamu aleykum ah méjì ti papọ̀ ẹ tí sọ pé kọ́ wọlé yọ fẹ́ já wọlé tó bá ń sílẹ̀kùn lágbára ah ó tiẹ̀ tilẹ̀kùn ah yóò fi lẹ̀ sísì ẹ̀yin ò tí ì tọrọ yọ̀ǹda sí kẹ́ wọlé ẹ̀ sì ti ń sílẹ̀kùn torí ẹ ẹ sọ pé asalaamu aleykum. nínú ìlànà anabi sallallahu alayhi wa sallam onígbẹ́ni tí ń tọrọ yọ̀ǹda àti wọlé o ti sálámà wọn ni wa aleykum salam ọwọ́ aníṣẹ́kẹ́ wọlé àwọn abiọ́ léèrè pé ta ìlànà anabi ni kò sọ pé èmi lágbájá ọmọ lágbájá ni ọ̀dàkọ̀ rẹ̀ ọ̀dàkọ̀ bàbá rẹ̀ kì í ṣe gbogbo èèyàn náà ni èmi torí pé èmi wọ́n sọ pé èmi wó torí àbí kọ́ sọ nǹkan kan máa fi dán ọmọ bí oríkì rẹ àbí nàgíjẹ kan táwọn èèyàn fi dán ọmọ má ṣe sọ pé mi ò ìlànà ànábì nù ó túmọ̀ sí pé tẹ́nìkan bá tó bá ń tọrọ yọ̀ǹda àti wọlé táwa ní tánu tó lé mi ọtọ́kẹ́yọ̀ bí emi pé èmi wo kí lorúkọ èmi o eléyìí jẹ́ lánàá ànábì sallallahu alayhi wa ǹjẹ́ kí ni ìlànà anabi sallallahu alayhi wa sallam nípa kakira wa sísálámà síra wa dájúdájú kásálámà síra wa ìlànà anabi ni sallallahu alayhi wa sallam mùsùlùmí sí mùsùlùmí ìgbà tí wọ́n bá pàdé àkọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ náà ní sísálámà ẹni tó bá ti sálámà sí ọ ó ti náwó ọ̀fẹ́ sí ọ. ó ti fi hàn pé pẹ̀lú ògùn ọlọ́run aburú ò ní sí ọ gbọ́dọ̀ tó aburú kan kò ní sí ọ gbọ́dọ̀ tó tọ́lọ́ sọ wípé asalaamu aleykum ọlọ́ọ̀lọ́ nǹkan máa bọ̀ ọlọ́ọ̀lọ́ nǹkan máa bọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àwa mùsùlùmí a gbìyànjú láti rí pa ata sí sálámà ká gidigidi láàrin wa asalaamu aleykum wa rahmatulahi wa barakatu wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ọgbọ́dọ̀ pọ̀. láwùjọ wa torí pé a lè rí ẹnìkan tó sálámà sí wa kó tó wá jẹ́ kó náà nínú tó ń dẹdẹ wá ká òní gbẹ́kùtò fọ pé kò kó nú ẹ̀ wàláhì rí ẹni tí ò sálámà sí ọ tẹ́lẹ̀ náà táburú bá dé gbọ́dọ̀ rẹ̀ kò ní lẹ́nu nítorí tẹ́lẹ̀ náà kò ró káburú ọmọ sí ọ ti sí ọ sí gbogbo aburú ló lè sí ọ ẹni tó sálámà sí tí ò dáhùn wọn náà ní sọ̀rọ̀ alẹ lágùn ọ̀dọ̀ rẹ̀ tọrọ sálámà sí kò dáhùn torí ìlànà anabi sallallahu alayhi wa sallam òun náà ní pé káwọn mùsùlùmí kọ ọmọ sálámà síra wọn lọ́pọ̀lọpọ̀ ó wà nínú hadith eléyìí tí imaamu al tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní afdalu islamin wa khayruhu ìjọlọ́lá tó sì lóore jù nínú islam òun náà ní ìtọ̀hámù tọ̀hámù kéèyàn jẹ́ mùsùlùmí kó sì máa bọ́ aláìní kẹ́ ẹ máa bọ́ aláìní torí tọ́lọ̀ ń bẹ nínú islam tó dáa jù pé láwùjọ wa oníkálukú wa ìyàwó ló sọ léyìí tí ó kárí òun àtọkọ rẹ àtọmọ nìkan ni oúnjẹ kan gbọ́dọ̀ ṣòfò wọn gbọdọ sí O lé ilé lè dàrú tí wọn bá lé tí wọn bí ìyàwó lè rí pé kí tó ń jẹ ife lé ah, alábàágbé wa tó jẹ́ pé tipátipá ni wọ́n fi oúnjẹ jẹ ni mo jẹ́ kọ́ mo gbé lọ fún pé kó o gbé kíni lọ fún èmi ni mo á bọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ àṣẹ. anabi sallallahu alayhi wa sallam ó ní ìsìláàmù tó dáa jù ní ká fún aláìní ló ń jẹjẹ. wa an taqra as-salama ala man arafta wa ala man bákan náà ètò tó dáa jù nínú islam lẹ́yìn ká bọ́ ẹni tí ò ní òun náà ní ká máa sálámà sẹ́ni tá àtẹni tá subhanallah àdánwò tí ń bẹ nínú àmì pípéǹde alùpùpù ti súnmọ́ oníkà máa sa àwọn èèyàn sálámàsì pé ìmárì pọ̀ mo sì fẹ́ sálámàsì ìwọ náà mà mí pọ̀ mo sì fẹ́ dáhùn sálámàrì subhanallah nínú àmì gbéǹde alùpùpù kò súnmọ́ nù anabini kọ sálámà sẹni tó ma tẹni tó ma tọba sá ti ma mùsùlùmí sálámà asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. gbogbo ẹni bá ti máa mùsùlùmí sálámà eléyìí ń bẹ nínú da nínú islam àmúgbàtọ̀ máa ń sa àwọn èèyàn sálámà sí ah, eléyìí èmi ọ̀dà eléyìí èmi ọ̀mọ́rí eléyìí èmi ọ̀mọ́rí túmọ̀ sí pé islam rí ọ̀dà islam rí ọ̀dà nù torí ẹ ẹ rí i pé sálámà kéré púpọ̀ láwùjọ wa ó kéré púpọ̀ kódà bí ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ní kùlàlà àwọn bàbá bàbá máa ń sálámà sí asalaamu aleykum baa mi ka a ti di rọnu a ti di rọnu tó ma sálámà bàbá lè kọ́ sọ pé káàárọ̀ bá mi èyí táwọn kàkún nu gbogbo ètò takòtò lọ ni wọ́n kàkún ètò ajẹtọ lọ wọ́n ta ni wọ́n ta ni fi asalaamu aleykum gan irọ́ lásán gbàgbé ẹ ẹ mọ̀tún asalaamu aleykum lẹ́gbẹ̀ẹ́ káàárọ̀ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ọlọ́ọ̀lọ́ọ̀ kọ́ máa báyìí ìkẹ́ rẹ̀ àti ìbùkún rẹ̀ ẹ dákun kíkí wò lẹ́rù kó tó léyìn nílé ayé yìí wàláì kò sí. ọmọ wa ń kéye ní kíkí ọlá kíkí ọlá kíkí àwọn ọmọ àlùjànnà ẹni kó gbẹnu sọ̀hún ẹ káàárọ̀ lẹ́yìn fẹ́ ọlọ́mọ sì wá lólódo ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá olódo lásán ni wọ́n wọ̀ ọmọ kankan pẹ̀sì Islam wọn kàn rí i pé wọ́n bí àwọn náà nú islam àbọ́lọ́ kan kádàrá kó di mùsùlùmí wọ́n kàn ṣe báṣubàṣu ni nígbà tí wọ́n kúkú nílò ọ̀dánilẹ́kọ̀ọ́ ní sí islam kankan gbogbo báṣubàṣu náà ni wọ́n kàn máa jánu ẹ̀ sásùbò tìrákà mẹ́jọ ni kí wọ́n abẹ́ lọ jókòó dánilẹ́kọ̀ọ́ sí ẹ̀wọ̀n àwòbodò yìí ṣe ń wọlé kúrú kẹrì. nígbà tí yìnyín bá ti kọ́ nípa ẹ̀sìn yọ sáyìn mọ̀ kan parẹ̀ náà ni ẹ wá wò bí malẹ oṣù wọnú lẹ́yìn ẹnikẹ́ni tí wọ́n bá kìlọ̀ asalaamu alaykum ní kọ́kọ́ sọ síwájú ẹ káàrọ̀ síwájú ẹ káalẹ́ yorùbá lè sìn àjíbí àjíbí èyí ṣe jẹ́ kíkí ebi orí náà kò ti jí lòun tó sọ pé àjíbí akuni dípò kọ́ sọ pé asalaamu alaykum a inú ti inú ọdún inú ilé mi ló di ilé orí báyìí ọlọ́mọ bàjẹ́ orí lánàá ẹ fi kọ́ ọmọ yín ẹ fi kọ́ ìyàwó yín kẹ́ wá wò bá ṣètọ́ni ó sì máa sá fún yín àṣetọ́ni sá fún gbogbo ibi tí a bá ti sálámà ni torí ẹ anábì tún sọ fún wa pé idha laqiya ahadukum sahibahu falyusallim alayhi tẹnìkan ní bá pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí sálámà sí ni o tẹ ẹ bá pàdé anábì ní ẹ sálámà síra yín ni o aha yẹsẹ hello hi kí ni gbogbo rubbish asalaamu alaykum ntana bi ni ká ẹ winu ngbà tẹ ẹ bá pàdé tọ fa in haala baynahuma shajaratun aw jidarun thumma laqiya falyusallim alayka ayda ibi tí a ti ń jọ ń rìn lọ igi kan pinyin ó pinyin ó pinyin níyà ìwọ lọ lọ́tùn ó lọ lọ́sì anabi nígbà tẹ ẹ tún rìn pàdé lẹ́yìn tó ti pinyin yà ẹ tuntun sálámà síra yín. tọ́lọ́ wọ ọgbà tí nǹkan pín yín ṣètàn lè ti wọ́n náà kékeré kejì kékeré ẹ ẹni tá à ń jẹ ṣe kíní kan ṣe ṣé ọkùnrin ṣe ṣe èèyàn burúkú ni èèyàn jalajala ṣètàn ti máa sọ gbogbo alaykum wa ṣètàn tún wa alaykum wa wa ìyẹn ni pé lẹ́ẹ̀kan náà ìwà ń lọ sálámà ń gbẹ tẹ tó pàdé padà ẹ tó tó sálámà so bẹ́ẹ̀ lọ́yẹ káwọn mùsùlùmí ọmọ sí. anabi sallallahu alayhi wa sallam tọ́ba pàdé yẹn lọ́nà ọlọ́mọ akọ́kọ́ sálámà sí o so lódodo anabi ti là ọmọdé ní kọ́kọ́kọ́ kí àgbàlagbà ẹni tó gun nǹkan ọ̀gùn ní kọ́ sálámà sẹ́ni tí ò gun nǹkan ọ̀gùn gbogbo ẹ̀ lànàbì là àwọn tí ó pọ̀ ní kọ́ sálámà sẹ́ni tó pọ̀ anabi là gbogbo ẹ̀ ṣùgbọ́n ìgbà míì ẹni tó yẹ kọ́kọ́ kó sálámà sí ọkọ̀ ní sálámà sí ọkọ̀ gẹ́gẹ́ sẹ́ ma pé gbèrágà ti pọ̀ kálukú ń wọra rẹ̀ pé kí lọ jámá kí lọ nìkan jámá kọ́lọ̀ ọba kọ́ba ká àdáwò yìí kó láwùjọ wa ẹni tí ń wọ̀ pé kí lọ jámá tí wọ́n náà ń wò pé kí ni wọ́n náà jámá ẹ̀ sálámà síra ẹ̀ ní sálámà síra ẹ̀ láéláé torí ẹ̀ anabi wa tontubo ti se jọga wa onímọ̀ akọ́kọ́ sálámà sẹ́ni tọ́ba pàdé lọ́nà tẹ́nìkan bá wa sálámà sí anabi máa dá wọn lóhùn asalaamu aleykum anabi ọ̀dà pé wa aleykum salaam àbíkọ́ dá wọn lóhùn pẹ̀lú ìtọ́ dájú ìtọ́ wọn wí lọ pé wa aleykum salaam wa rahmatulahi wa barakatu lẹ́ẹ̀kan náà láì máa ronú sí wọn lánàá ibi tán bá sálámù sí ẹ̀ẹ̀kan náà ni ó dáhùn láì ronú sí àyàfi tó bá pé diwọ́ kan wà fànàbì bí kápẹ́ni tó sálámù sí ń ṣe lọ sálámù sànàbì ńgbà tànàbì ń ṣe sọ̀láàtì lọ́wọ́ àbí kọjá pé ṣe ránṣáláàmù sànàbì pàtà nàbì ń tọ̀ lọ́wọ́ àbí ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ so eléyìí ànábì ò ní dáhùn nígbà tó bá tó parí ni ó tó dáhùn kí ló dé kí ni wọ́n ronú sí nígbà tó yàn sálámù sí ọ wọ́n ronú lọ gbárí kí ló sọnù kí ló ronú rubbish kí ló dé tó dáhùn tó ń tanra rẹ jẹ ìwọ gẹ́gẹ́ bíi tani ìwọ dájú àwọn èèyàn yòókù lọ rubbish ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó kún sí ẹgbá fún ó sì máa ba islam ló kọjẹ́ wọ́n ń sálámà sí kò dáhùn ìwọ gẹ́gẹ́ bíi ìtàn kí ni wọ́n já ma gánà rí ipò wo wà nù islam tí wọn bá rí ọmọ ta ní ọ̀wọ́ ká ìwọ dàbí gẹ́gẹ́ bíi irú nínú ọbẹ̀ tó ṣe pé tá a bá rí irú nínú ọbẹ̀ àmọ́ wà ká sí ọ̀rẹ́ láì wọ́n wá sálámà sí ọwọ́ sunu dúdú bí ẹni tí wọ́n so pa rubbish ọ̀gá wa nù sallallahu alaihi wasallam tí wọ́n bá ti sálámà sí sàì sálámà sí kíákíá náà dà kí á ní wọ́n fẹ́ já ma wọ́n tẹ́nìkan ọ̀dọ́ yìí kí ẹnìkan ọ̀dọ́ ọmọ pé kú dànù gan wọn àti pé yàn kú ọwọ́ àmọ́ kí ọ ọwọ́ àìpọ̀ dáhùn ọ̀pọ̀lọpọ̀ ń kó báyìí lọ síwájú ẹ̀sìn Islam wọ́n ń kó báyìí lọ síwájú ẹ̀sìn Islam wọ́n yàtọ̀ bá ti pé káfíìrì lọ sọ pé assalamu alaikum wà á dá lóun kíákíá pé wa alaikum kọ̀ọ̀kan gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ ni wa alaikum sẹ́mi kó lọ pé ah, ẹ̀ka náà ló dá mi lóhùn ṣùgbọ́n ẹ̀ dáhùn pé wọn náà sọ pé ah, wọn náà ṣe mùsùlùmí èyí tí wọ́n ní ká wí fún ọ̀nà wọ́n ní ká dúró lẹ́nu gádàn ká má borí ẹ̀ wa alaykum inú tiẹ̀ náà ó sì dùn ẹ̀ka náà lọ dáhùn bẹ́ẹ̀ ni déédéé tiẹ̀ nù yọ wá ló dé tó fi wá jẹ́ kó wọn máa sálámà sí wọ́wọ́ ní dáhùn bàbá rẹ̀ gan sálámà sí ọ̀ dáhùn ìyá rẹ̀ sálámà sí ọ̀ dáhùn ọmọ ìyá rẹ̀ sálámà sí ọ̀ dáhùn ìwọ nìkan ó dájú pé nìkan ló wà lálùjánnà sá nígbà tí gbogbo èèyàn ti dán ọmọ aná ìwọ nìkan ló wà lálùjánnà ṣé wàá ṣe gbé kò dájú pé yóò ṣe gbé fún ọ báwo pé lé yín nǹkan tọ́jú tún lé mẹ́jọ wọ́n bá fi wọn nìkan bẹ́ẹ̀ ó lè gbé bẹ́ẹ̀ ọ̀ á máa ti ń jáde jẹ́nà ọ̀gá kọjá àbíkí àfọ̀ torí ẹ̀kọ́ lọ tún ààrẹ ṣe ẹ̀sìn rẹ ó ti bàjẹ́ ọ̀gbẹ́sìn Islam yìí ó ti bàjẹ́ ó ti tà ń padànù mùsùlùmí bá ń sálámà sí mùsùlùmí mùsùlùmí dáhùn ìṣirò àwọn èèyàn pé sí wọ́n wọ̀ náà sí wọ́n wà àlìjáná kì í sọ wọ́ wa lọ́wà kì í sọ wọ́ tiwa lọ́wà àwa kọ́lá fìyàn sí àlìjánná àwa kọ́lá fìyàn sí iná àwa gángan fúnra ara wa aràn kan kọ́lọ̀ ń sọ wa lọ́mọ àlìjánná ni à ní garanti rẹ̀ kọ́lọ̀ ń dákun kọ́ má dojú ti wa ni sọ̀bọ̀ wa ni àwa kúrúntù tá a dára wa mà tá a dábí tá a lọ mà àwa náà la máa já tíkẹ́ẹ̀tì fún ta ni tó ńgbà tá gbére bá ti pọ̀ náà lèèyàn ṣe má sáré kúndá èèyàn tí ọmọ ibi tó ń lọ tí ń sì pín tíkẹ́ẹ̀tì fáwọn èèyàn kọ́lọ̀ nínú ìlànà anábì sallallahu alayhi wa sallam onípẹtẹ ọba sálámà ó máa sọ pé asalaamu alaykum wa rahmatulah ìgbà mi ò lè sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakato bẹ́ẹ̀ lànà bí wàá máa ń sálámà anabi ó kórìíra pé kẹ́ni tí ọba kọ́ sálámà ọmọ sọ fún yà pé aleyka salam aleyka ah asalaamu aleyk asalaamu aleykum asalaamu lẹ́ẹ̀fi ẹni tí wọn wá dáhùn bó lọ́wọ́ sí dáhùn wa alaykum salam bẹ́ẹ̀ ni lànà anabi sallallahu alayhi wa sallam a fi wá òsì ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí dáhùn wa alayka salam àbí wa alaykum salam nínú lànà anabi sallallahu alayhi wa sallam òun náà ní pé tí ó bá wọlé tó àwọn èèyàn kan tí wọ́n pọ̀ yóò sálámà sí wọn náà kó tánàbí bá sì tún dìde tí ń lọ tó fẹ́ fi wọ́n sí jókòó yóò tún sálámà sí wọn. nígbà ma máa lọ ẹ mọ̀ pé nìsín ẹ̀yin sálámà ń dé sálámà lọ àwọn èèyàn ẹ̀ sì ti jẹ́ pé ẹ̀gàn ẹ̀gàn ẹ̀gàn ti bà tiwọn jẹ́ ẹ̀rí pé ń dé ẹ̀ sálámà ẹ̀ ń tún lọ ẹtú sálámà kò sí bí ẹ̀gàn sì lè ọ tọba dìde tún lọ ẹnìkan ló kí ẹni tó ṣe pé ńgbà tó dé sálámà sálámà sóòrò ayé ká máa rẹ báyìí ẹ واستغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله هو أن صحيح البخاري أتواتر من ونبي صلى الله عليه وسلم أقبل سكوكا ومدكيكيكي وما سلام سوى بلغبا nítorí pé eléyìí gangan gangan ìnìtẹríba ọmọdé kọ sálámà sàgbàlagbà kọmọdé ọmọ màá retí pé kàgbàlagbà kọ́kọ́ sálámà sùn ibi tẹ́ ti rí pé islam ẹ̀sìn tó ní kọ́mọdé ọ̀pọ̀n àgbàlagbà lé ni ṣùgbọ́n irú ọ̀nà tí islam mú wá pa àmọ́ fi pọ́nra wa lé ńlẹ̀ ń gbọ́ yìí kìí ṣe ti àwọn yorùbá kàkùn tí ìsara islam tó jẹ́ àṣà àwọn kèfèrí kákúnlẹ̀ kádọ̀bálẹ̀ eléyìí ìsìlànà táwọn mùsùlùmí torí ẹ̀ ọmọdé kékeré ni kọ́kọ́kọ́ sálámà sàgbàlagbà wàlmọ́ọ́rù alqaid ẹni tó ṣe pé ń rìn lọ kọjá pé náà kọ́ sálámà sẹni tó jókòó ẹni tó jókòó kọ́ni ọ̀kọ̀ọ̀kọ́ sálámà sẹ́ni tí ń rìn lọ ẹni tí ń rìn lọ tó ń rìn kọjá lọ́dọ̀ ẹni tó jókòó ìwọ lọ́kọ̀ọ̀kọ́ ṣe kí ni lọ́kọ̀ọ̀kọ́ sálámà sẹ́ni tó jókòó ẹni tó ṣe pọ́ wà nù mọ́tò àbọ̀ wà lórí nǹkan àrìnsẹ̀ bíi maṣíìnì bíi kẹ̀kẹ́ oníkọ́kọ́kọ́ sálámà sẹ́ni tí ń rìn sẹ́ lọ oníkọ́kọ́kọ́ sálámà sẹ́ni tí ń rìn sẹ́ lọ kìí ṣe pé ẹni tí ń rìn lẹ́sẹ̀ ni wọ́n á máa sálámà sẹ́ni tó wà nù mọ́tò kìí ṣe pé ẹni tí ń rìn lẹ́sẹ̀ náà kọ́ sálámà sẹ́ni tí ń gun maṣíìnì nítorí pé ẹni tó gun mọ́ṣíìnì gun mọ́tò ó ṣeéṣe kí ìgbéraga ó dà wọ́n láàmú látàrí pé wọ́n á kọ́kọ́ sálámà wọ́n ba ìgbéraga ń jẹ́ wọ́n bàjẹ́ ṣètọ́ni ò ní rí wọn lò bákan náà àwọn ẹni tó kéré ló ń kà ànábì láwọn nìkan kọ́kọ́ sálámà sẹ́ni tó pọ̀ jù wọn lọ ló ń kà àwọn ẹni tí ó pọ̀ nìkan kọ́kọ́ sálámà sẹ́ni tó pọ̀ tọ́ eléyìí jẹba bákan náà ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tí ń rìn lẹ́sẹ̀ kó sálámà sẹ́ni tó dúró ẹni tó dúró láyè kan náà tẹnìkan bá rìn gba ọ̀dọ̀ rẹ̀ ẹni tó dúró òun máa retí kẹ́ni tí ń rìn bọ̀ kó sálámà sùn kìí ṣe kẹ́ni tó dúró ní ọ̀sálámà sẹ́ni tí ń rìn bọ̀ tọ́ anábìyà sallallahu alayhi wa sallam ó sì máa ń kọjá gbọ̀dọ̀ àwọn ọmọdé kéékèèké tí wọ́n ń ṣeré láàrin ara wọn anábìyà ó sì sálámà sí wọn kọ́dà ó tún wá nínú hadith wọn anábìyà sallallahu alayhi sálámà sáwọn ọmọdé kéékèèké ó sì ń ba kálukú wọn lọ́wọ́ ó ń ba kálukú lọ́wọ́ ó ń ba kálukú lọ́wọ́ ànábì kẹ́nìyàn tí èsì ànábì kà ta ni wọ́n bà lọ́wọ́ rí nínú ẹni tí ó dàgbà tó ta lọ bà lọ́wọ́ rí nínú ẹni tí ó dàgbà tó bàbá mi kékeré o nínú àwọn ọmọ agboolé wọn ọmọ wa ọmọ náà wa wa bàbá bàbá bá jẹ ẹ̀sẹ̀ tó ò ní forí ẹ̀jẹ̀ láéláé. bàbá rẹ gan kò tó ẹni tí bò ń lọ́wọ́ ah, bàbá mi ṣé ẹ̀yin fún bàbá mi lọ́wọ́ kọ bàyín lọ́wọ́ ebe ẹ̀yin lẹ náwó nìsín àtún tí ṣe bẹ́ẹ̀ kẹ ẹ náwó kí n má gbà ṣé ọwọ́ wọn ní wúwo tẹ̀yin náà bá náwó sẹni kankan salamu alaykum tí ó gbà sẹ wọn kó wúwo lẹdọọwọ padà ẹ yóò bá oríṣiríṣi fìtínà ẹ̀yin náà lẹ náwó fa kọmọ ọlọmọ tó gbà ẹ tún lọ sẹ́yìn ní foríjìn láíláí bẹ́ẹ̀ bá foríjìn Ọlọ́run foríjìn ẹ̀yin gan lẹ̀ mọ̀tí ẹ̀mí ti kà kábàárà ẹni lọ́sẹ̀ wá di pọ́sẹ̀mù tánàbí sallallahu alaihi wasallam lọ́kùtì mùsùlùmí méjì bá bara wọn lọ́wọ́ wọn ò ní tú ọwọ́ wọn kó nu ara wọn ṣáájú kọ́lọ́ wọn tó forí di ẹ̀kíní kejì wọn ah, gbogbo tó dáa àwọn yóò bí ìfẹ́ tiwọn wọ́n lè láàrin fi kí wọ́n lè fi já mọ́ náà gbogbo gbéra gagiri máa ń ka yẹn náà kí lè fi já mọ́ irọ́ lásán ẹtú padà mọ́tò tó padà já yín lẹ̀ ń gáràjì tó ń ti gbogbo gbéra ga mọ́tò já yín lẹ̀ ń gáràjì ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀hún ni ọba mi wọ́n ṣe kínní eléyìí lè máa jìjà rẹ̀ fún ọdún lágbo léwu tó ọmọ para wọn torí ẹ̀ pé bó kí wọ́n ló bíjà yìí gan ọmọdé kan tó ṣàgbére sí bàbá ńlá wa tó bá lọ́wọ́ àgbére wo bàbá ńlá yìí ló fún ẹ kí kí kó bàbá ńlá yìí torí gbà ayé ti lajú torí de eléyìí báyìí anabi kúrú ju bàtà ànábì gan lọ gbogbo kò sí bẹ́sẹ̀ lè ga tó láyè tẹ́pẹ́ ga tó bá tẹ̀sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì yìí náà ni wọ́n á dùn ní ba gbogbo àwọn ọmọdé kéékèèké lọ́wọ́ tí báwọn ọmọdé kéékèèké náà lọ dàgbà tí wọ́n gbogbo ẹ̀sìn Islam ga táwọn máa ti wá rí pàánà bí òkú rorò kan ni bàbá àkà ni ṣé Islam kan wà débi kan ebi ibi tó wà náà ni ó dùn ibi tó wà náà ni ó dùn eré ẹ̀ wá ṣe salamu alaykum sáwọn ọmọ wẹ́wẹ́ ẹnì irú bàbá lọ́bà lọ pé à ah, lẹ́ndì báwo á ẹ̀sìn tó tòmí o ìwọ wá dàrí kẹ bá lọ́wọ́ kẹ tó fẹnu kọ ọmọ lẹ́ẹ̀kẹ yọ da fún ọ ẹnì pọ́ mọ́ ọmọ wípé ah, ìka ń bẹ́ǹbì kan ìka ń bẹ́ǹbì kan ìka ń bàbá òun lédè kúkúrú à ń torí ti léyìí àwọn ọmọdé kéékèèké yìí tẹ́ ẹ̀ bá ti fi ẹ̀wọ̀ ẹ̀sìn Islam hàn wọ́n ẹ̀yin náà lẹ́ ń lé wọn jìnnà sẹ́sìn Islam yọ wá di lọ́la àwọn ọmọ wa ní sẹ́ Islam yọ wá sọ pé Islam kéré nì kò sí ní kéré nígbà tó yẹ pé ìwà àká náà ni gbogbo wọn wù àfa sáfa wọn ò ní bara wọn lọ wọn á máa forí kalẹ̀ fúnra wọn wọn á máa forí kalẹ̀ wọn á máa fẹ̀kẹ́ gbolẹ̀ bẹ́ẹ̀ rírú ẹ̀rí gbogbo ṣé eléyìí sẹ̀sẹ̀ nídìí kẹ́nìkan sọ fún ọ pé ìwà kèfèrí ni nbọ ló wà nù Islam nbọ lélẹ̀ wà nù Islam ẹ̀sìn lẹ́kíw ok ńgbà táwọn kúrúntù bá rí tán ṣe bẹ́ẹ̀ àwọn náà máa wọ ah, wàhálà ní Islam yìí o wàhálà ní Islam ó dáa kéèyàn jálá o torí alákọ̀wé látọ̀ oh, good morning hello good morning ìdúró rẹ̀ ni ó wà lálàáfíà àmọ́ àwọn fìtínà wọ̀nyí báyìí ó ti kúnlẹ̀ ó ti fẹ̀kẹ́ gbolẹ̀ fọ́tà ni fọ́lọ́ ọlọ́run gan òun ṣe bẹ́ẹ̀ fọ́lọ́ gbogbo rubbish tó ṣe pé kò nítumọ̀ kò sí lákọọ́lẹ̀ níbi kankan ju pàǹkà múra wá sí lọ tó gbogbo orí eléyìí báyìí anabi wa ni sallallahu alayhi wa sallam ah anabi ga ju gbogbo bá ń ṣe lérò lọ wàláhìí tàláhìí anabi ga gbogbo bá ń ṣe lérò lọ ẹni tó ṣe pé ìwọ ni kí ẹni kọ́ wà àlìjánà síwájú kánábì ò tó wọ̀ ẹni tó pé òní sí àlìjánà fẹ́nikẹ́ni àyàfi lẹ́yìn ìgbà tó bá kọ́ sí fànàbì Muhammad sallallahu alayhi wa sallam eré lọ wá ń pè ànábì yìí bó ṣe wá ga tó òní wàá lọ bá àwọn ọmọ pínrínsí pínrínsí níbi táwọn ọmọ ti ń ṣeré asalaamu alaykum asalaamu alaykum ẹ dákun bóun nínú àwọn ọmọ náà ò ṣe ní dùn pé tí bàbá yìí gbé wa dandan ní káwọn náà ṣe ká sì kú lórí ẹ. mọ̀ ń gbàgbọ́ agbélé máàmù ló mú kòbókò lọ kọ wọnú mọ́sálásí báwọn máa ṣe ṣeré tó ṣeré ń lè máa ń kọ́ sọ̀kalẹ̀ ló ṣebí ìgbà tó ń fẹ́ lọ bá wọn ṣeré nígbà tó kò bó kò lé kálukú ká àwọn ọmọ ni ah mama baba wèrè kan bẹ mọ́sálásí èmi ò ní lọ mọ́sálásí mọ́ <laughs> nígbà tí màmá wà di lọ́ba di lè máa mú ah ń ṣe wèrè ah baba wèrè ni lúlù ní máa lù yẹn aha torí bàbá tó pín súwìtì fọ́mọ kódà bí bàbá tí ó fi kò bó kò ti fi lé ká gbogbo ẹ̀ náà lọ́mọ ò sallallahu alayhi wa alihi wa sallam anabi tó máa lọ lójú ọ̀nà yóò bá ya arúgbó kùjọkùjọ lọ́nà yóò tún bá àwọn ẹni tó jẹ́ fámìlì rẹ̀ nínú àwọn obìnrin lọ́nà anabi ó sálámà sí wọn ẹ kíyèsí o arúgbó kùjọkùjọ arúgbó kùjọkùjọ kò sí nǹkan kan tó pa pọ̀ pẹ̀lú anabi àmọ́ torí pé mùsùlùmí ni anabi ó sí bákan náà àwọn obìnrin tó fámìlì rẹ̀ torí fámìlì rẹ̀ lọ́wọ́ àfẹ́ ni òní yàtọ̀ sí wọ tẹ́kọ̀ àwọn obìnrin olóbìnrin náà lọ́ọ́ máa olóbìnrin náà máa yọ máa bá wọn lọ́nà ni ẹ eh, hello sisters sister asalaamu alaykum sister pé ọ̀ gbádùn mi ebi wọn náà níyàwó tiẹ̀ bí ẹ náà làwọn bàbá tí fẹ́ forí kara wọn wọ́n làwọn ń torí ẹ ẹ̀yin ìyàwó tó ṣe pé lẹ́nu ìgbà tó wọlé ọkọ ẹ̀kẹ́ rẹ̀ máa ń dàn wọ́n tún máa sọ fún pé à ẹ̀kẹ́ rẹ̀ máa ń dán sàfù torí kó ọmọ wa ń tọ́jú rẹ̀ kí lọ́ọ̀ka ọmọ àwòlọ́mọ ẹyin náà tọ́fẹ̀ irọ́ lásán bàbá alátojúbọ̀ ntí ọba kànyà kéèyàn má débẹ̀ anabi sallallahu alaihi wasallam sáwọn obìnrin ṣùgbọ́n àwọn obìnrin wo arúgbó àbóbìnrin tó jẹ́ fámìlì rẹ̀ tọ́ bákan náà tọ́nàbí tí wọ́n bá sálámà sí anábì máa yanu dáadáa láti dáhùn kẹsẹ̀ kí wọ́n sọ pé asalaamu aleykum aleykum salaam <laughs> aleykum salaam ó wọ̀ gbọ́ sẹ́wọ̀n pẹ́ni tó sálámà sí yẹn kò tún lè sàmánjọ́ mi tó lọ́ọ́ bá sì ṣe yóò gbé wá sí lẹ́fù tiẹ̀ náà salaam aleykum salaam aleykum torí pé wíwá tí wọn náà bá náà aleykum salaam àti pé lẹ́fù lọ́nfẹ́ nù nígbà tí yẹn bá ya gbogbo ẹ̀ lọ asalaamu aleykum. wàlá wa aleykum salaam ẹni pé inú ó dùn inú rẹ̀ ó dùn kò séèyàn yẹpẹrẹ lókun ìgbà tó bá ti mùsùlùmí dípò pé ẹnìkan máa fojú kéré rẹ̀ pé ìdí tí n fi dáhùn dáadáa ni pé kí lọ jáma kí wàá nìwọ náà jáma inda Allahi ẹni àpọ́nlé jù láàrin wa lọdọ ọlọ́run lẹ́ni tí máa ṣe kí ni tí wọ́n yìí sálámà sànàbí kánàbí ọ̀fọwọ́ dà o wọ́n yìí sì sálámà sànàbí kánàbí òfòrí dà o àyàfi tí máa ń ṣe sọláàtì tánàbí máa ń ṣe sọláàtì lọ́dún sọ asalaamu alaykum anabi òfòrí dà o asalaamu alaykum ìyẹn bá a sì máa dáhùn sálámà nù tá à ń bá ń ṣe sọláàtì lọ́wọ́ tẹ́ni tó sì sálámà ń bá rí wa sọ̀rọ̀ kí tẹ bá sọ orí bá kan tí ọba wò yìí kò ní mà tẹ bá kò ní í mà àmọ́ tí máa ń wò ó ti tó bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam máa ń dáhùn tí wọ́n bá sálámà sí nígbà tí ó wà lórí sọ́láàtì ẹni tó bá wọnú mọ́sálásí tó bá báwọn èèyàn jókòó tí ìsọjọ́ ọjọ́mọ́ àbáyé tó ń gbọ́ kútúbà tẹ́nìkan kan gbọ́dọ̀ sọ̀rọ̀ àjókòó à ń ṣe dánilẹ́kọ̀ọ́ àwọn èèyàn ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ ẹ̀yin wá wọlé dé nìsí. ni ìlànà anábì ni pé ẹ gbọ́dọ̀ sálámà sẹ́ni kankan ní kí a tẹ wọ mọ́ṣáláṣí ṣáájú kẹ́ tó ṣe rákà méjì ẹ ṣe rákà méjì tá pè ní kíni tahiyatul masjid nígbà tẹ bá ṣe léyìn tán ẹ wà sálámà sáwọn tó wà ń jókòó pé asalaamu alaykum ó parí ìgbà tẹ wọlé ẹ kọ́kọ́ ṣe rákà méjì tẹ bá parí rákà méjì wà sálámà sáwọn ọmọ ìyá yín tó wà ní tó ń yìí kálukú eléyìí ó ń kí alukurani eléyìí ó ń ṣe tẹsibíyì eléyìí ó ronú nípa àtúbọ̀tán so wọ́n á ti yan náfìlà araka méjì rẹ tán wọn náà wàá fẹ́ jókòó fẹ́ gbé alukurani máa ké asalaamu alaykum wa rahmatulah ó sì máa ké alukurani rẹ lọ ọ̀sálámà sí wọn àmọ́ araka méjì táwọn ẹbí sì wọlé lálẹ́ tó wọlé lọ bá àwọn ìyàwó rẹ̀ anabi máa sálámà yọ sálámà téèyàn gbọ́ àmọ́ sálámà yẹn kò ní lágbára débi pé ẹni tó sùn yọ tají nítorí pé ẹni tó sùn tá a bá ní ká fi sálámà tají ẹlòmíì ó lè jẹ́ pé ó rí fọ́ ìní ọgbà jì bákan náà sálámà yẹn ẹni tí ó sùn yọ gbọ́ àmọ́ ẹni tó sùn kò ní tají nítorí ẹ̀ ó túmọ̀ sí pé tá a bá ti wọlé wa sálámà jàmá àsàlámà torí pé a fẹ́ lé àṣẹ pọ́n jìnnà sínú ìgbésí ayé wa àsàlámà bisimilahi walejuna wa bisimilahi kharajuna wa ala rabbina tawakkalna bàbá ti wọlé nu lẹ́nu ọ̀nà lẹ́kùn wa èsì bá ti wọlé ká tó sàdúrà o á dùn lẹ́nu ọ̀nà ẹ jẹ́ kó yí àwọn ọmọ yín náà ọmọ ọmọ ọ̀gá bàbá ò lè sílẹ̀kùn ni bàbá lè sílẹ̀kùn dúró à ń sàdúrà ni láti máa sàdúrà tó wọlé wa bẹ́ẹ̀ ni bí Islam ṣe kọ́ wa ni pàtó bá sàdúrà ń tán ọ̀fẹ́ dọ́dọ̀ ibi tí àwọn ìyàwó rẹ wà asalaamu alaykum àwọn náà sọ pé wa alaykum salaam eléyìí jẹba bákan náà tí anabi sallallahu alaihi wasallam bá fẹ́ sálámà sẹ́nìkan tó wà ń jìnnà jìnnà bí kápẹ́ nìkan wà ń anabi wa rárá lóyún anabi wa sọ pé tẹ́ ẹ bá rí lágbájá o ẹ bá mi jíṣẹ́ sálámà mi fún tẹ́ ẹ bá rí lágbájá o ẹ bá mi jíṣẹ́ sálámà mi fún tẹ́ ẹ bá rí ẹ sọ pé anabi ni kí n sọ fún ọ wípé asalaamu alaykum kìí sèpá nàbí ni kí n jíṣẹ́ sálámà mi fún ọ ò tí ì jíṣẹ́ ha tẹ ẹ bá rí lágbájá o ẹ bá mi jíṣẹ́ sálámà mi fún tí wọn bá rí wọn pé ànábì ni kí n sọ fún ọ pé asalaamu alaykum sọba wa jíṣẹ́ fẹ̀yìn náà pé lágbájá ni kí n sálámà sí ọ bó lẹsẹ jíṣẹ́ èèyàn sọ pé lágbájá ni kí n sọ fún ọ pé asalaamu alaykum tọ tí wọ́n bá jíṣẹ́ fún yín pé lágbájá ní kí n sọ fún ọ pé asalaamu alaykum wọ́n wá sọ pé alayka wa alayhi salam alayka wa alayhi salam ìwọ àtòhun ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín torí pé ìgbà tí wọn náà ń jíṣẹ́ sálámà rẹ̀ fún mi wọn náà ti sálámà sí mi àbí òye lágbájá ní kí n bò ń sọ fún yín pé asalaamu alaykum o ti jíṣẹ́ tiẹ̀ wọn náà ẹnu rẹ̀ láti ti gbọ́ wọn náà ti sálámà sí mi nù àjẹpẹ́ alayka wa aleyhi salam ọlọ́lọ́n kọ́ máa bọ́ àtòun náà tọ́ eléyìí ni ìlànà anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá jíṣẹ́ fún pẹ́ nìkan ní káwọn ọba àwọn sálámà sí ọ anabi ọ sálámà sí onítàn yìí pé ọlọ́lọ́n kọ́ máa bá ìwọ àtòun náà eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ìlànà anabi sallallahu alayhi wa sallam eléyìí tó sọ yẹn dẹni tó di súnnà mu a ní ọjọ́ mi. a rí i pé àtijọ́ni tó ń tẹ̀lé súnà kìí ṣe ká máa fanu lásán kìí sì lara pé lára ìwùtọ̀ wọ̀ lásán kìí ṣe lára àmúra rẹ lásán kìí ṣe lára kẹlọ kóra yín jọ kẹlọ tẹ sáínbọ́ọ̀dù kan kẹ máa tanra yín jẹ islam ohun tí wọ́n ń pè ní islam òun náà ní súnà eléyìí tó túmọ̀ sí pé yọ hàn nínú ìṣesí rẹ ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí ní sọ̀yàn dọ̀mọ́lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní tòótọ́ ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní tòótọ́ àwọn tí ó máa tẹ̀lé tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba tẹ́lẹ̀ yóò jẹ́ sábàbí oríire fún wa láyé ń bí àti lọ́la alkiyama káwọn á máa pè nínú tí súnà mú wa tọ́lọ̀ wọn bá ń fẹ́ ká máa ṣe ó náà ní sísè asọ́láàt fanabi wa muhammad sallallahu alayhi wa torí pọ́lọ́ àtàwọn mọ̀lẹ́kà kasi ma ṣe asolaat fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فسهل اللهم لنا أمورنا اللهم سهل لنا أمورنا اللهم اقض لنا حوائجنا اللهم اقض لنا حوائجنا يا كريم يا رحمن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا